àwọn ilé àwọn agbọ́dìbò ọ̀fẹ́ àtàkì tí tiwọn òun náà ní kájẹ̀ fúnra ẹni. wọ́n tún ṣàlàyé kí ni àṣà ti àwọn Yahudi kí ni àṣà àwọn Majus gbogbo wọn nípa títí wọn á padà parí rẹ̀ lórí pé ìṣọ́nà ń tà nípa mùsùlùmí onáà ní sàhíyẹ tó ẹ̀yẹ ìjẹ̀nà ìtura ẹni táwọn máa jẹ̀nà sàhíyẹ tó hàn yẹ̀wò máa yẹ̀wò kàwọn náà hó sàdà títí fún àwọn ìtura wọn lọ́jọ́ tó ń bá pàdé ọlọ́run onáà ní kíni assalamu alaykum eléyìí lọ́lọ́wọ́ bá sàlẹ̀ bàbá wa ó sì dá wa lójú kó tó wa eléyìí onígbẹ̀rẹ̀ ká mójútó asalaamu alaykum asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. ó ti dáa púpọ̀ pé nígbà tá a bá kíra wa báwọn ká bàrà wa lọ́wọ́ lórí hadith tí Abu Dawud àti àwọn míì gbé jáde pé mùsùlùmí méjì ò ní pàdé o tí wọ́n sì bára wọn lọ́wọ́ àyàfi tí ọlọ́run bó ṣe àforíjì fẹ́kùn ní kejì wọn ṣáàjú fún tó bọ́ ọwọ́ ara wọn kò nu ara wọn. ìdínú káfíìrì nínú súnà anábì sallallahu alaihi wasallam títí anábì bá báyàn lọ́wọ́ anábì kì í mú ọwọ́ rẹ̀ kúrò nínú ọwọ́ onítìhùn ṣáàjú kó nítìhùn tó tú ọwọ́ rẹ̀ kúrò. kọ́dà anábì àtúmọ̀ àgbà àwọn ọmọdé kéékèèké lọ́wọ́ ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ torí gbogbo nǹkan yẹn ọ̀nbẹ ẹni tó máa ń dín ìjọra ẹni lójú kù ọ̀nbẹ ẹni tó máa ń dín ìgbéraga kù ìmọ̀ ríra ẹni tó máa ń mú kúrò nínú ọ̀rọ̀ ìyàn nítorí pé ìgbéraga àti mọ́tòmọ́tò ìfètè yàn tọ́lọ́wọ́n ọba ni wọ́lùkẹ́bẹ̀rẹ̀ yẹ olè ń bẹ́ mọ́tòmọ́tò ìròyìn tọ́lọ́ ni ọ̀yẹ́ ọmọ ènìyàn ǹjẹ́ tí wàá ní ipò sásálámà síra ní títí tí wàá ní ẹ̀rọ asalaamu alaykum torí ẹ̀rọ anábì sallallahu alaihi wasallam sọ pé lan tadkhulu al-jannata hatta tu'minu wala tu'minu hatta tahabbu ala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbtum afshu as-salama baynakum ẹ ò ní wàlìjánná sáà ti tẹ̀ tó gbọ́ lọ́ngbọ́n. ẹ ò sì ní jẹ́ni tó gbọ́ lọ́wọ́n bá gbọ́ sáájú kẹ́ ara yín ẹ yóò àjẹsẹ̀ ń tọ́ka sí nǹkan kan fún ilé ìtòsí pé tẹ́ ẹ bá ṣe ara yín bí àwọn tó wá ní bẹ́ẹ̀ ni ó ní ẹ tán sí sálámà ká ara yín ẹ máa sálámà lásán ẹ tán ká kọ́ kárí wọ́n mọ̀ lẹ́kùn ní bọ́n o àwọn lẹ́kùn ní o ẹ tán àsàlámù àlékún yìí kò jáde dáadáa wọ́n lè sáàmù àlékún sáàmù àlékún sáàmù àlékún báwo èpè ní ẹ̀ torí gbogbo nǹkan ni wọ́n òyìnbó láì àwọn òfin náà bá pè jáàyàn àwọn ọjọ́ ara pé àsàlámù àlékún wọ́n kọ́ àwọn ọjọ́ ara oko wà rọra já láàmú yẹn àsàlámù ẹ má dáhùn rú rẹ o torí pé mi fẹ́ fún yín yẹn o assalamu alaikum yẹn ni pé aburúkú jẹ́ ti yín irú ètò àwọn yahood tí wọ́n sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n wálé rẹ̀ nu assalamu alaikum tọ́ àìsàn ni wa alaikum salam ọkọ̀ fi bọ́ lọ́wọ́ alaikum wa la'anakum wọ́n bá wọn ṣe níbi. tòun gbà tí wọn náà láti jẹ́ pé ọ̀ọ́ bá wí dáadáa ó súnmọ́ ó súnmọ́ kọjá pé wọ́n dà bọ́ pé lọ́nṣẹ́ ló kọ́ pọ̀ ń ṣàdúrà ẹja wí dáadáa o asàlámù alaykum fẹ́rẹ́dì lárúbáwá àwọn èyí dára so ẹ máa dára so òyìnbó oníṣẹ́ ń dára sí ẹ má bàa dára sí lárúbáwá bó ṣe wá ní kó wí járó oko náà ni ó wí. bí ẹnìkan nìsín ọbẹ̀ sọ pé ọbẹ̀ ti alif alif tá à ń kọ́ ọmọ ni o alif báà ọ̀wà ní alf alf báwo one thousand yẹn ìwọ fẹ́ sọ pé alif nǹkan kọ́kọ́ fi lé kálukú láńjọ́ tó lọ lé tó ọwọ́ adi tó le fún màálímù láti pè torí ń dára sí rọ́ ó ní kó wọn má bàa dárò oko torí ló máa sọ pé alif wọn dárò oko ọ̀hání alf alf kọ báyìí. tó bẹ́ẹ̀ náà ni asalaamu aleykum ká máa wí dáadáa lábẹ́ báwọn ní wọn ànídájọ́ ká kúnlẹ̀ rẹ ni a ti ṣàlàyé lè àsìkò síra parí àmọ́ kò yé àwọn kan kò wọn pé ìwà ń wára máa dànù lẹ́yìn náà tí wọ́n bá ti lọ kan bàbí tí àǹtí bá rí i pé ìmọ̀lẹ̀ ìyẹn o sọ ìmọ̀lẹ̀ yẹn tó kùkù mọ́ra àdìsí à ń sọ̀rọ̀ lọ ní ìjàdí kọ́tọ̀ abáni wọn níyà níta ẹ̀ sọ̀rọ̀ wọn ti kọ́tù làtọ̀ nípa rẹ̀ pé àgbẹ̀nusọ̀ ẹ̀ ní ìsọkúsọ lọ́sọ̀ kátàkátà kátàkátà ayé pàṣínìtì. ẹ wàlẹ́ ìfẹ́ yọ sọ́sọ́ fi ẹ̀dẹ̀hẹ́ni ṣẹ́yìn ìdá ṣẹ́ẹ̀jẹ̀ nàhẹ́rù ilẹ̀ ẹ̀dẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni Islam àbí sàpèjúwe ọlọ́mọ fọ alójú afọ́jú kan mọ̀ pé kí la wà nísìn ọ̀sán tó ń tọ́ bá jáde tọ̀wọ̀ wọn tà là. torí ìdí eléyìí tó yé nínú òfin ọlọ́run ta ìṣe síra nípa rẹ̀ tí gbogbo olùmẹ̀sìn Islam sọ ni pé ìyàtọ̀ ń bẹ láàrin atẹ̀fúnyà láti jọ́ tuntun àti atẹ̀fúnyà láti kì. méjèèjì ni ọ̀dá o. méjèèjì ni ọ̀dà tòṣùgbọ́n kan burú jù kan lọ. torí ẹ̀ la ti sọ ń bẹ̀ yẹn wọ́n ń pè ní kankan ní tahriru mahalli nizaa làrí tí àti ọba fẹ́ ti kíkà ti kọ́ máa kọ̀rọ̀ lọ́ọ̀ máa kọ̀rọ̀ lọ́ọ̀ máa tara rẹ jẹ. nǹkan tó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ rí kan wà tẹnu kò lé rí kan wà ìyapa wà. àwọn onílàáká ìwọ̀n yẹn kọ̀wé lórí ntẹ́nu ti kò lé lórí wọ́n kàn rọra sọ lérè ni wọ́n sì mẹ́rin kan wá lórí rẹ̀ wọ́n sì máa lọ. ibi tí ìyapa wà láwa jókòó sí ibẹ̀ láwa ti yànnà náà rẹ̀ táàtù sì dé sàlẹ̀ kòkò. níbẹ̀ yẹn a sọ yìí fún àwọn olùmọ̀ ìsìláàmù rẹ̀ ní gbogbo wọn kò kò sí ẹni kankan tó yapa. títí ẹni tẹ́ni tó bá fi lé tẹ̀fẹ́ nìkan lórúkọ pé jọ́sìn fún un onítàn ti tètè rí o ó ti jáde kúrò nínú Islam nítorí kọ́ náà ọba nìkan la gbọ́dọ̀ ṣe kíni la gbọ́dọ̀ jọ́sìn. tó a ti sọnù síra àwọn pé kìí sílé ìlà àfẹ́ wádìí nípa rẹ̀ torí tí gbogbo èèyàn ti mọ̀ ní. ṣùgbọ́n tí wọ́n á nìdájọ́ kásẹ̀ fún yàn lórúkọ pa afẹ́ tù eléyìí yapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa rẹ̀ torí Islam yìí ṣe nǹkan tuntun jàmáà dábàá pé ní kọ̀rọ̀ ń bi kọ̀rọ̀ wá ń bì ni wọ́n ti wá ń tẹ̀ kọ̀rọ̀ wa ń bì ló ti dé ìgbé ti wà láyé láti more than one thousand four hundred and thirty five years ago. tọ́ ìgbà tí àwọn olùmọ̀ọ́sẹ̀ ìyapa ẹnu lórí eléyìí a rí nínú ẹni tó pè ní haram. sọ̀rọ̀ ká níyàn rẹ̀ ní pò ń kì í èyí sàníyàn rẹ̀ ní pò ń sìn. ẹni tó tẹ̀ fún yàn pẹ̀lú àníyàn pò ń kì í apá kan nínú àwọn olùmọ̀ọ́sọ̀ pé ń tó ṣe ní haram abala kejì àwọn sọ pé màkúrú ni pàápàá jùlọ tó bá ṣe pé títẹ̀ tó tẹ̀ fún kò tó rù kù tó bá pọ́kàn tẹ̀ fún títẹ̀ yẹn kò tó rù kù wọ́n ní màkúrú ni àwọn tó ti sọ eléyìí àwọn ẹni tí wọ́n dé nígbẹ̀yìn nígbẹ̀yìn ayé nínú àwọn màlìkìyà nínú wa láti rí alìsìmáàmù alìbárzẹ̀lì alìbárzẹ̀lì yẹn ó kan wọ́n pè ní anáwádìr lẹ́lìbárzẹ̀lì ó là kọ́kọ́ ẹni tá a kọ́kọ́ rí kọ́sọ́ látọ̀dọ̀ rẹ̀ ìlànà àfa àfọkọ̀ mawahibul jalil al-Hattab lónà àdìkò látọ̀dọ̀ rẹ̀ ìní al-Qutb ad-Dardir nínú àwọn àfa Malikiya náà àdìkò tí wọ́n bá tẹ̀ fún yàn tí ò ju rúkú lọ mọ̀kúrò ó túmọ̀ sí pé tọ́ba jùlọ ńkọ́ lọ́dọ̀ wọn náà haramu tẹ́lẹ̀ ìjọ àwọn olùmọ̀ nípa Islam ṣé haramu ni àbí mọ̀kòrò gbogbo ẹ̀ náà pàtì kò sí nínú islam kò sí nínú alìsílám bẹ́ẹ̀ làwọn bàbá wa máa ń ṣe bẹ́ẹ̀ làwọn wa máa ń ṣe nǹkan táwọn bàbá àti wa ń a ti pàtì kí ló dé tà lè wa àwọn bàbá ńlá wa wọn ò gbé abẹ́ rí gan fáńkà fífà náà ọmọ fẹ́ sí wọn kí ló dé táwa ń lò àtọ́pọ̀ àwọn bàbá wa àbẹ̀bẹ̀ wọn máa ń lò tòṣùwọ́n tó bá kan sọ́lọ̀ ní kọ́ mọ́ ìṣẹ́gbà nẹ́bí ní kọ́ mọ́ ìṣẹ́gbà wa sọ fún àwọn bàbá wa ọmọ ní ọ̀ọ́mà lédè kúkúrú àwọn bàbá yín torí léyìí ṣe eré ẹni tó bá nítorí pọ́ tẹ̀lé tẹ̀lé àwọn bàbá rẹ̀ yọ wà lè jẹ́nu ẹjọ́ gbé gàlùkì àná tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́nu ẹ̀. àwọn kan wá sọ pé sèbá Abubakar náà kúnlẹ̀ bá nàbì àbí Umar kúnlẹ̀ bá nàbì gbọ́dọ̀ ẹ̀jọ̀ wá sọ pé káwọn má kúnlẹ̀ àárí àárí ká Abubakar kúnlẹ̀ sí ànábì àṣírí pé Umar kúnlẹ̀ sí ànábì.

lójijì lójú ànábì yí padà talẹni náà tó sa ìdá sí ọ báyìí báyìí báyìí báyìí láwọ ṣẹlẹ̀ láàrin mi àti Umar Umar sì lọ́wọ́ ní sọrí jìn ànábì wa ń sọ pé yà ó fẹ́ràn wọ́n ọ̀hún lẹ́kẹ̀ẹ́ yà àbàbà yà fẹ́ràn wọ́n ọ̀hún lẹ́kẹ̀ẹ́ yà àbàbà bí ṣe ń wí lóṣù rẹ̀ ń pa ọlọ́wọ́ forí jìn àwọn Abubakar ọlọ́wọ́ forí jìn àwọn Abubakar ẹn tó ń sáré kó nani fàáyé kí ló ṣe dáni sí ọ̀rẹ́ mi sílẹ̀ fún mi ebi mo ti gbé islam wa bá yín sí gbogbo nìkan abubakar nǹkan lọ́gbà ebi mo ti ń bá yín sọ̀rọ̀ ọlọ́run tẹ́ ń pé mo ń purọ́ ebi abubakar nǹkan lólódodo ni mo sọ bẹ́ẹ̀ ni rumar náà ń bọ̀ ó ti lọlé abubakar wọn ní òsì ńlé ó ti mọ̀ pé kò lè sí ń bò ní ìmọ̀ àti lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rú ti wá bẹ̀rẹ̀ sí ní gba umar náà pèsè èsì pé òun ti wá ṣe dójú àmì báyìí o tó ń lóun ní forí abubakar bó ṣe dé tánà mi sọ pé ọlọ́run forí jìn Abubakar ọlọ́run forí jìn Abubakar ẹ̀rú àbá Abubakar tánà bí ọmọ ti sọ sí Umar kọ́mọ tààrà tòun tó níbú fẹjẹsẹ Abubakar nàálẹ rúkúbẹsẹ yìí Abubakar wa jókòó sórí orúnkún rẹ̀ méjèèjì ó jókòó sórí orúnkún àlùjọsọ lédè Lárúbáwá òun náà ni àlùjọsọ àlẹ rúkúbẹsẹ yìí ká sórí orúnkún méjèèjì. Abubakar jókòó bẹ́ẹ̀ Abubakar wa ń sọ fún anabi sọlá àjọlá ẹni mọ kọ́kọ́ sá ìdá sí ẹni mọ kọ́kọ́ sá ìdá sí sẹńtì anabi nù torí pé ẹsẹ dé mi pé ẹ káàárọ̀ o sọ̀rọ̀ eléyìí atúmọ̀sí pé kọ̀sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ lẹ́yìn náà tí gbogbo wa náà tún akúnlẹ̀ náà níjọ́ gbẹ̀dẹ̀ àròkèyà àmọ́ ẹni tó sọ pé lọ òmùmẹ́sí jẹ́ ẹ̀sìn gbogbo wa náà tó kú lórí orúnkún wa jọ gbẹ̀dẹ̀ àròkèyà àmọ́ tala kúnlẹ̀ fúnjọ́ torí ẹ̀ làwọn olùmọ̀ sọ ipe lédè lárúbáwá wọ́n ní àlùdẹ̀sọ́wù ńṣe ló máa ń wáyé ìjókòó lórí orúnkún nígbà tí nǹkan bá káyàn láyà ìgbéga òkè àmọ́ ẹni tí ń bẹ́ńdọ̀ kà wá láyà lónìí kà wá láyà ìdí nu tí balùwẹ̀ kó fi jókòó lórí orúnkún rẹ̀ nígbà ìgbéga òkè àmọ́ tòun ti ṣẹlẹ̀ sí Umar náà tó náà jókòó lórí orúnkún rẹ̀ nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ fún wa ó ní ìníkúrò láyé tí Umar ti jókòó lórí orúnkún rẹ pé amanna billah agbọlọgbọ tẹlẹ yìí kò sẹ́ni kankan bẹ̀ láti sọ fún wa pé ẹ o lè kúnlẹ̀ o lè dégbà o lè tàwọ tẹlẹ ìjẹun ti ti jẹ ìkúnlẹ̀ òsínú Islam àtàwọn ọ̀sẹ̀ bọ̀ ni náà bọ̀dé lè yọ àtúmọ̀ ti sàn tó kúnlẹ̀ àpè ń kékeré o mo rò pé yẹ wa ó kúnlẹ̀ torí kọ́ fẹ́ kíyàn kíra pé haram kíra mà pé haram dáná wa sọ pé tó ṣe rọ́ọ̀lù. wọ́n ní máa kópa nínú òṣèlú ní àkọ́tún pé gbàgbọ́ sí ẹ̀sìn gbogbo ní ní káńsílọ̀ germany ìjẹ́ káṣí bẹ́ẹ̀ ló bá ìsìlámù mu àtàwọn ọjọ́ bá ń ṣe bẹ́ẹ̀ tó òṣèlú ìjọba ọ̀fẹ́. kí alhamdulilayi akọ́kọ́ ni àlè yá pẹ̀lú òṣèlú alislam diinan wadawula islam ní í ṣe pẹ̀lú ká sílọ̀ ó sì ní í ṣe pẹ̀lú ká ṣèjọba sùrẹ́ ló ti jẹ́ pé alukur'an bó ti ṣe jẹ́ afinimana ó tún jẹ́ ìwé òfin eléyìí tó ti fa agbọ́dọ̀ tẹ̀lé ìdí ni tó fi jẹ́ pé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam ẹ̀rí kan kọ síra púpọ̀ lórí islamic political science gẹ́gẹ́ bí alimam almawardi àti abu ya'la alhamdulilayi wọ́n kọ al-ahkam as-sultaniyya níbi tí wọ́n ti ń sàlàyé fún wa báwo láti darí orílẹ̀-èdè èyí tó wá sí gbogbo ẹ lọ òun náà ní tírà ìmáàmù al-haramayn al-juwayni riyadul umam níbi tí wọ́n ti sàlàyé fún wa báwo láti máa darí orílẹ̀-èdè tẹ́lẹ̀ bá yé wa òṣèlú eléyìí tẹ́sán Islam mú wa ó yàtọ̀ sí ìtàwọn èèyàn ń ṣe lónìí o. ọ̀tẹ̀lú lọ́pọ̀lọpọ̀ lónìí wọn kì í tó ṣèlú. a sì wípé òṣèlú nínú ẹ̀sìn Islam wọ́n ń ṣe ni kó lè bá a padà já sí wípé òfin Ọlọ́run ni wọ́n máa lò. torí pé inal hukmu illa lillah ìdájọ́ àti òfin òṣìṣẹ́ nìkan kan àtọ́lọ̀ ṣètùmá kásánà àti ní ìjọba ni ká lè bá a lòfin Ọlọ́run lórí ara wa ṣùgbọ́n òṣèlú ètò à ń ṣe lónìí tó ń pè ní democracy yẹn ìbẹ́ yìí náà wà títí sọ́dọ̀ wa lójú wa tó àwọn greece àwọn làkọ́kọ́ ẹni tó kọ́kọ́ lò àwọn náà create ẹ̀ àwọn òyìnbó yòókù gbà lọ́dọ̀ wọn tó òyìnbó sì bẹ̀rẹ̀ sí ní polongo rẹ̀ tó táwọn tó lè ràn yín lọ́wọ́ kí ẹ tó lè wà nínú orílẹ̀-èdè táwọn kà fún láyé àti kẹ́rin ló ṣe democracy democracy is Islam o torí tó bá jẹ́ Islam Islam ni wọ́n bá pè é nítorí pé inú tá a máa ń mọ ìyàtọ̀ nǹkan òun náà ní kókó àwọn ọmọ ìjọra wọn torí ẹ̀ democracy kọ́ ní Islam Islam ń pè wá lọ sí ibi wípé ká fi ìdájọ́ ọlọ́run ká fi sòfin democracy ti ń pè wá lọ sí ibi pé èèyàn náà ni ó sòfin fúnra rẹ̀ lórí ara rẹ̀ òun náà ni ó ṣèjọba ara rẹ̀ fúnra ara rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ wípé democracy kì ṣe Islam òṣèlú tí wọ́n á gbé lórí wípé nǹkan yàtọ̀ sí tọ́lá láti máa ṣèdájọ́ kò sí nínú nǹkan tẹ́sí islam sọ wípé ká máa fi ra wa lọ síbi rẹ̀ kò sí ẹ̀sìn ìgbọ́ àfa islam kan tó yẹ pé ń bẹ̀rù àti dúró níwájú ọlọ́njọ́ pé ń darọ̀ fìyàmà tó yà sọ pé akọ lọ́ọ́ máa ṣe lọ́ọ́ máa ṣe báwo ẹnu wo ni òbí sọ. sọ pé tí wọ́n sọ fọlọ́njọ́ pé ń darọ̀ fìyàmà nípa èmi ronú sí i èmi náà dáa ṣùgbọ́n gbà òun náà ni ọlọ́mọ àwọn ọmọ láyé àmọ́ ìwé náà ronú tó pọ̀ dá tó dá ọwọ́ ẹni tó ti kóòtù. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ọ̀kẹ́ ẹnìkan á ní tàbá ṣe ṣe báwọn ẹjẹ́ ìṣe mùsùlùmí náà ní ọkàn wà bẹ́ẹ̀. ẹ mùsùlùmí mélòó lọ lọ síbẹ̀ tó sọ fún òun ó ti fẹ́ ẹ̀sìn Islam tó ti fẹ́ gbé ẹ dákun ẹ mẹ́tìláńkù kan wá. tẹ́ẹ́tẹ́gbà wa nàám irọ́ lásán irọ́ lásán tó ń torí di eléyìí báyìí tí ó yé wa báwọn ẹnì bá ní àtúnbẹ̀ àníbò wọn ti pín tí wọn á ní pé àwọn òní sọ fún ọ pé kò gbà kò sí tí ọba sì gbà kò sí kò sí wá pẹ̀lú ẹ̀ àmọ́ àti sọ ìdájọ́ ọlọ́run fún ọ tàbí wa so eléyìí jẹ bó ti ṣe jẹ ìyẹn ni pé kì í dúpẹ́ mọ́tíláṣí lẹ́sìn ọmọ abẹ́ nìkan polongo òbó ẹ àgbẹ̀ ìdìbò fún lágbájá o ẹ má gbégbé kú gbé wa mọ́tíláṣí o èyí ti pé wàá pàṣẹ ìdánilẹ́kọ̀ọ́ pé ẹ̀ ń kàmpéǹ fẹ́nìkan o nítorí pé nǹkan ṣẹlẹ̀ láyé ìsìn ó burú wà láyà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tán kẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam bóyá wọ́n ti rí pò kan lọ́dọ̀ ìjọba wọn fẹ́ kọ́ gbọ́ bóyá wọ́n rí pọ́ọ̀rì àwọn kan rí ń dáa fún àwọn náà fẹ́ ríru rẹ̀ oníkálukú ọmọ apolongo kékeré burú nu democracy ṣẹbọn náà ní ṣúra wàhálà ìṣèṣọ ní ṣúra wàhálà ìṣèṣọ ní ṣúra wọn yàtọ̀ síra wọn kékeré torí pé wàá pọ̀ ní ṣúra ni àá pé ìjẹta náà wàá jẹ pé democracy bẹ̀rẹ̀ eléyìí jẹ́ bó ti ti jẹ́ ẹ̀ tí a rí ìfẹ́ ẹ̀bọ̀ ní irú rẹ̀ tó lọ sí ibi ọ̀sán ìgbẹ́ ìyá tó bá lọ ẹ̀dọ̀ kí ni ìfẹ́ táàmù ìgbẹ̀lú olórí báyẹ̀ já ti fi kéde ní. ẹ ọ̀rọ̀ pẹ̀lú tí yẹn ń kékeré ẹ̀ pé yẹn ń kékeré náà kọ́ láti sọ láti ẹ̀ ẹ̀ ní pé ń kékeré pèsè ni mọ́tòláhà jẹ́ ìfẹ́ múnú pé pé ń kékeré tí yín ní pé ìṣesí kékeré ní ṣe ìwà kékeré ní òun ṣé ìsìláàmù sọ pé fẹ́ẹ́ fi ọmọ gbé kínní kàga ẹ̀ tẹ́ ẹ máa lọ gbó ìsàlárùjẹ kìíní kan ọ̀ràn níyà tó gbogbo eléyìí kí lè fẹ́ ti gbà ẹni tó bá ti láǹfààní àti lè lọ bá sọ̀rọ̀ kọ́ lọ bá sọ̀rọ̀ mọ̀nà kọ́ gbangbólò ti yín nù tó bá gbọ́ orí ara rẹ̀ tó bá gbọ́ tí o bá gbà òní òròjọ́ bàmọ́tẹ́ àwọn àmọ́ lẹ́ka kó ti di kẹsẹ̀ ló ti di kẹsẹ̀ rárá o ẹlẹ́ ìjẹun sí i. kan rẹ̀ kúrò sókà ilé ìbùsùn jọ àyẹ̀tò tó bàbá rẹ̀ ní kéèkì yìí ìṣúná bàbá yẹn wọ́n pè é kéde nígbà tí yóò mọ̀ ọmọ yóò mọ̀ pé tó ṣe ò dáa bàbá tó wá kú kí ni ó ṣe ó tó wá mọ̀ sí ìṣèlú tó ṣe ò dáa. wọ́n tó dájú ni pé ìwà ti wà lóhùn torí pé ibi àmọ́ lónìí á lè mọ́ lọ́la sọ ẹbí rẹ̀ ti kọ́ngbà mi ó lè ti kọ́ àwọn ó ti lé ó lè ti jẹ́ pé àwọn ẹgbẹ́tẹ́gbẹ́ àwọn náà rọ̀rọ̀ kúrọ̀ sí lórí pé gbogbo ẹjẹ́ àkàǹkó ká bàbá wa tètè rí nígbà tá a fà wá ti pé bàbá tiẹ̀ ń tètè rí tó wọn bá kánkó rẹ̀ kálukú náà bá lọ lẹ má bàbá wa ju pé bàbá ẹjọ́ yẹ yín pé àti tìkẹ̀ sí ilé o. àwọn òdòdó ìlà ilé ẹ̀rú ń bà wá o nítorí àwọn sáà ń lẹ́ra wọn má pé àlùsùn náà làwọn wọn fẹ́ gba súnà ló kọjá o nínú ìyẹn ṣe súnà a níbi láti wá mà akẹ́kọ̀ọ́ a níbi láti wá mà so ọmọ tó wá ti ṣe bẹ́ẹ̀ sí bàbá rẹ̀ bàbá sì ti kú yóò máa tọrọ àforíjì fúnra rẹ̀. ó sì máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún bàbá rẹ̀ kọ́nà wọn bò ń kẹ́ kọ́nà wọn bò ń bẹ̀ kọ́nà wọn ti lọ́ máa jẹ́ nà tẹ́lẹ̀ yìí à ń tó bá tẹ̀síwájú pẹ̀lú bẹ́ẹ̀ ọlọ́run lè ṣe ní ìpẹ̀tẹ̀rẹ́ lórí àgbọ́yé wípé ọlọ́run káàjò ọ̀sọ̀ bí wọ́n tajà ọjà yorùbá dáadáa ní àwọn akọ̀lẹ́sẹ̀ èlò ìdájọ́ ìsìláàmù lórí. ọlọ́run káàjò yẹn nínú kọ́ jáde àbáyà alukur'an nítorí pé wọ́n yìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ àti kọ́ yẹn lẹ́yìn fọlọ́run káàjò tó jìjẹ́ pé lérò pẹ̀lú rẹ̀ orí bí ẹ gbà lérò pẹ̀lú rẹ̀ ká mọ́ ọmọ ọlọ́mọ kábi sògùn owó ẹlọ́nà ọ̀pá àjò ọlọ́nkọ̀ ọ̀ bí ẹ gbà lérò pẹ̀lú rẹ̀ onáni kẹ́ ẹ gbé ẹnìkan pa kẹ́ ẹ pè pa bí kò sí ẹrọ náà lọ ọlọ́run ti kọ́ àjò ọlọ́nkọ̀ ẹ parọ́ mọ́lọ ni ẹ o torí bí ilé yẹn gbọdọ̀ parọ́ mọ́lọ ẹ̀ ti gbọdọ̀ parọ́ mọ́lọ yọ Muhammad sallallahu alaihi wa sallam bẹ́ẹ̀ ni ọlọ́run bọ̀ fáájú kò tètè máa lọ sọ́jà kò sì jẹ́ni tí ò ní fajúro nídìí gbà rẹ̀ gbogbo eléyìí wájú kò lè tàn ọlọ́run ti kọ́ pé sọ́n bá ra nǹkan lọ́dọ̀ rẹ̀ kọ́ máa kó sọ́ra a dànù àmọ́ kọ́ ọ̀tà ọ̀sẹ̀ kan wà tó ṣe pé ó ọ̀tà irọ́ ni òkúta ló tún kọ́ lẹ́tà sí wọn bí ìtẹ̀wọ́n ti bá wa torí tẹ́lẹ̀ sọ́ra fún ti ọ̀tà ẹ wo lé rẹ́díò kan polongo ara wọ́n polongo pé sẹ́ni máa ń fẹ́ kọjá ẹ ọmọ àtà ẹ máa bọ̀ wá dùn àwọn ẹ máa bọ̀ wá dùn àwọn. wọ́n wá ní tí polówó ọjà lọ́dọ̀ọ̀dà àwọn ó yájú àwòrè lọ. mo rò pé yé wa ẹ̀ torí káwọn aláwòrè ti ń ṣàwòrè fún yín náà tọ́ba ti di kọ́jọ́ kẹnubọ́ kó gbogbo rédíò lẹ Yorùbá yìí sílẹ̀ máa gbọ́ mẹ́ẹ̀. tí wọ́n àwọn babaláwo náà ni wọ́n máa wá bẹ̀. ìgbẹ́ wa sọ́dọ̀ táwọn àwọn á ní oògùn gbogbo ẹ̀ ẹnìkan ní pé àtẹ́lẹwọ́ ló ń lò oní ọsàn kómi ló ń lò òǹtẹ̀ní sàn ẹlẹ́ni àdúrà aláṣẹ àdúrà oníkìní kan àlùbáríkà. ẹ̀yin jẹ́ ń ṣe gbogbo ẹ̀ fún wọn sílẹ̀ yìí náà wà lọ sórí rédíò tẹlifíṣàn. òǹkó yé wa ọ̀jẹ̀ wo kọlọ polówó ọjà rẹ ní rédíò gbogbo kó polówó ọjà rẹ lórí tẹlifíṣàn lórí àwọn tí ń ṣe fún ọ náà ní lórí rédíò àwọn náà ní lọ sórí ẹ̀rọ amóhùnmáwòrán wọn kọ́dà wọn tún ní kó polówó ọjà lọ́dọ̀ tàwọn ilé rẹ́díò ní sọ́ba wọn wọ́n ní ọkọjá àgbékọ́ ọkọjá wọ́rọ̀ àà ó ti fi hàn pé àṣírí náà ti tú fáwọn òpùrọ́ òpùrọ́ náà ti mara wọn lópùrọ́ tó ń torí délé ẹ wọ́n lọ́wọ́ bá kọ́ alẹ́ kọkàn yóò jẹ́ kárí ti jọ pọ̀ lọ́wọ́ wa yóò sì jẹ́ ká máa rí jẹ́ ká máa rí ná ọlọ́wọ́ bá sọ fún wa ó ní fẹ́ kí ga kún bí yẹ ti sọ lẹ́yìn tó. فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون تبعت باري صلاة الجمعة أكون مسلاسي سكا سكا لولي لي ما تبقى كان tọmọ atara rẹ jẹ kó níbi ìtẹ́jú ní mọ́ṣáláṣí lọ fáyín bàrà nù ẹ̀sán ká ẹ máa wá nínú àdúrà náà kálukọ́ kọ́kọ́ rí síbi iṣẹ́ rẹ̀ واذكروا الله كثيرا ẹnu á sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀fẹ́ kọjá rẹ ọmọ àdá máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀fẹ́ máa rí ṣe máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọ̀hún wá gbéga lẹ́nu iṣẹ́ rẹ máa sì rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ kí ló tún kù gbogbo tó ń bá wa máa sì rántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ làálùlẹ́kùn tẹ̀sẹ̀ tẹ́ bá ṣe wọ́n ní bàbá ní family member tí wọ́n jẹ́ christian tàbí amadiya ẹjọ́ bóun ni a ti lè máa bá wọn gbé pọ̀. wọ́n fún wa ní ìwà jíjẹ́ mọ̀lẹ́bí ni ìwà jíjẹ́ mọ̀lẹ́bí ṣùgbọ́n ìwà mùsùlùmí wọn ní rè nítorí pé ẹni tí kìí ṣe mùsùlùmí kò lè gba ìwà jíjẹ́ mùsùlùmí kẹ́ẹ́ bí àwọn ẹlẹ́sìn nàfàrà àbí ẹlẹ́sìn yahood bẹ́ẹ̀ náà ni àwọn ahmadiyya yẹn wọ́n yìí ṣe mùsùlùmí lẹ́wọ̀n kanu mùsùlùmí wọ́n ìbá ti pera wọn ní ahmadiyya ọ̀gbẹ́ yẹ wa torí délé yìí tẹ́ bá nílùú wọn nu fámìlì ìwọ jíjẹ fámìlì ńlẹ́sìn wọn lẹ́yìn eléyìí wọn ní ìwọ jíjẹ mùsùlùmí. ẹni tí a fún ní ìyá fatima ọmọbìnrin tó fi ti aya lẹ́yìn ìgbà náà tó wá di tẹ̀sí nípa mùsùlùmí kejì ìyá rẹ̀ gbá mọ́tà fún ẹ lọ́wọ́ rẹ̀. wọ́n lẹ́nu tá a fún ní aya tá a sì máa ní mùsùlùmí ojújì lọ́wọ́ di ọ̀kan náà ń pèsè gbogbo ara yín pèsè tá a lè gbọ́ ọmọ lọ́dọ̀ rẹ̀ tó bá kọ́ dá wa lójú ọ̀tá wa lójú dáadáa nígbà tí di ọ̀kan náà ti ń pa àwọn èèyàn pèsè rẹ̀ mọ́mọ́ wa kú kò sí burú kóbìnrin ó ti torí rẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ nítorí pé ẹ̀rí pé àwọn sálàfù tí wọ́n ta ni àwọn kàwárì àwọn sálàfù wọn ni kàwárì lásìkò làwọn mùsùlùmí ni wọ́n kéde ògùn lé wọn lórí wọ́n ti pa àwọn jà ṣùgbọ́n etí èsì ìsìlámù táwọn bá ń pè yín kéde sẹ́yìn náà wàá pè wọ́n kéde yìí rárá o ẹ wọ àwọn kàwárì yẹn àríwí ibn Abi Talib radiyallahu anhu bí wọ́n ti gbógun tì wọ́n tó ń bá wọn jà ẹni tó bá ti lè sá lọ́gbẹ́ nínú wọn tó bá ti lè sá lójú ogun wọn ò ní lè mú pa mo rò pé yé wa torí tó bá pa pé wọ́n ń tètè rí ni àbá lé wọn mú pa ẹni tí a ti sá lọ́gbẹ́ nínú wọn tí gbogbo dúkìá rẹ̀ kalẹ̀ àní ta nítorí pé àwa ń bá wọn jà nígbàjà pé mùsùlùmí ni wọ́n tó ṣàṣìṣe tó lẹ́kọ̀ọ́ sí kábàjà tó ń torí de eléyìí tí a bá ti torí rẹ̀ mọ́ ọmọ wa kú lọ́dọ̀ rẹ̀ kò sí tó burú mbẹ torí pé ní paríparí ẹ̀sìn ọkọ nìyàwó máa sábà ṣe o ẹ̀rù sì ń báyàn ẹ̀rù ń báyàn kó máa di pọ́nmọ́ náà di tẹ̀síríyà tẹ́ bọ́kọ́ ṣe di tẹ̀sírí àwọn ọmọ tí wọ́n máa bí náà ń kọ́ tẹ̀sírí yúnà àwọn òbílẹ̀ a ti ti gbọ́ àwọn incident púpọ̀ nìsín táwọn obìnrin tẹ́rù ń bà gan-an wọ́n rí pèsè sí àwọn ọkọ àwọn yí padà kódà ọkọ bá débi pé ó sì lọ bá bàbá ìyàwó wípé ẹ̀ẹ́dẹ́ rí lóòótọ́ ẹ fún lọ́mọ àmọ́ kèfèrí ni o ó sì sọ fún ìyá ìyàwó náà pé ẹ̀yin náà sì di kèfèrí á àwọn òbí lẹ́ àwọn màmá wọn ọmọdé tí wọ́n gbé ọ̀rọ̀ sí àwọn bàbá wọn ọmọdé tí wọ́n gbọ́ ọ̀rọ̀ sí á ah, ṣé èsè lágbájá náà ó burú o àwọn ọmọ tó bá fura bẹ́ẹ̀ kọ́ sákò lọ́dọ̀ ọkọ yẹn kọ́ sọ́ títí tí wọ́n fi rí sọ. ìdídà kò fi tẹ̀síríyà sílẹ̀ kí àwọn padà sọ́dọ̀ rẹ̀ àbí kò sì tẹ̀síwájú pẹ̀lú tẹ̀síríyà kí àwọn òṣèkó lọ ilé ìjẹun sílẹ̀. bẹ́ẹ̀ gbogbo wà ní wọ́n lè máa lọ sí ilé ìwé ìdìbò tòlú àti tó jẹ́ ìmọ̀lẹ́sì tó tẹ́kì ẹjọ́ pé ó bá ìṣẹ̀lẹ̀ ìgbàgbọ́n àbí òbí ọgbà wọn dáadáa nígbà tá ìṣe boko haram kọ́ lọ kẹ́kọ̀ọ́ kí ló burú mi ẹ̀kọ́ tí o bá ti wúlò fún ọ tí o jọ ráyé ṣe tí o jù ní takò bó ṣe ráàlù kìyàmà ìsìláàmù ọ̀sọ́ kíkọ́ ọmọ kọ̀ wọ́n tó akẹ́kọ̀ọ́ burúkú ni wọ́n máa ń kọ́ níbi ìfọ̀kọ̀ bá àdéhùn lágbá wọn fi ń kọ́ ẹ̀kọ́ bó ti ṣe kèké ní sọ́lọ̀ ẹ̀kọ́ bó ti takò sọ́lọ̀ ìsìláàmù ọ̀gbà kọ́ lọ́kọ̀ tó ń torí ti eléyìí báyìí tọ́lá ní sùkú wọ̀ mójútó sùkú rẹ̀ kọ́ pẹ́pọ̀ tó dáa má lọ kọ́kọ́ púpọ̀ sọ bí kọ́lọ́ síra rẹ̀ tí tó ti máa kọ́ falisafa àkíní kẹ̀ǹtẹ́ tí wọ́n fẹ́ wá débi pé ọ̀gá kan wà wá síwájú àwọn ọmọ ẹ̀mọ́ sọ pé òun sọ fún tó tọ̀ lọ́n má lọ sí dìpátímẹ́ǹtì burúkú bá wọn. àwọn dìpátímẹ́ǹtì tó dáa tó dáa tó dáa lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ tí olùkọ́ bá ti ń sọ sọkúsọ tí bá wúrù kú ìwọ gbọ́nù kú ò lè ti tiẹ̀ ẹ̀kọ́ tó dáa nígbà tí ọba kẹ́kọ̀ọ́ tí ọba kẹ́kọ̀ọ́ tí káwọn máa ṣe káyọ lódò kalẹ̀ ṣèbá wa là nàbì sallallahu alaihi wa sallam sọyẹ pé ń jọ́tọ́ lọ́wọ́ báwọ̀ kọ́ fi wahyi ránṣẹ́ sí i àkọ́kọ́ tí màlẹ́ta sọ pé kò sẹ́ni kí ni ẹ kọ́ra máa kà á. àlẹ́ sọ pé má ẹnà lọ́kọ́ rẹ̀ èmi yẹn sẹ́ni tó mọ̀ nǹkan kà. síbẹ̀síbẹ̀ màlẹ́ta wí sún bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ó sì ń sọ ọmọ ara pé àníkọ̀ kà. ilé ìjàgbọ̀sìjà gbọ́dọ̀ wá mà. ṣùgbọ́n bàbá tí wọ́n wá mà ilé ayé torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ilé ayé yẹn ló ń bá là fún wọn ò ka tọ́lọ́wọ́n bá fún nǹkan kan ìdí nu tó jẹ́ pé tí wọ́n bá kàwé tán wọ́n wá yọ tẹ́sán fìlà. tòbá àti ṣe ń kọ́ nípa àtayé láti máa mọ̀ nípa àtẹ̀sìn wa náà. eléyìí ọ̀bẹ nínú nǹkan tí ó yẹ ká mójútó ká wá ìmọ̀ ká wá ìmọ̀ ẹ̀ẹ́dì Zayd ibn Thabit radiyallahu anhu anabi sallallahu alaihi wasallam ó máa ń gba lẹ́tà látọ̀dọ̀ àwọn yahood àwọn yahood máa ń fi èdè wọn kọ lẹ́tà sànàbì sallallahu alaihi wasallam wọ́n máa wá wọ ẹni tó máa kà tó túmọ̀ rẹ̀ wọ́n wá ránṣẹ́ èdè nàìjíríà kọlọ kọ́ èdè wọn wá láàrin ọjọ́ péréte tí ò gbógúnjọ́ ìníṣẹ́ èdè ti ń bá yàn lẹ́yìn kó náà lè kọ lẹ́tà yóò lè ka lẹ́tà yóò lè sọ fún wọn tí ọba wa dáa pé ká wá mọ̀ ànábì àníkọlọ wà tẹ̀lé ìjẹ́bù ti ṣe jẹ́ ká wá mọ̀ àmọ́ ẹlòmíì wà fẹ́ pé ó wà admission kò yìí tòǹgbà tí ò rí sẹ́ mọ̀ pé bẹ̀rẹ̀ sí ní sabotage sùkúù ní pẹ̀pẹ́ ní sùkúù kí ni wọ́n lọ bẹ́ẹ̀ kí ni wọ́n lọ sí mbẹ̀ wọ́n náà wá admission náà nígbà tó bá rí fọ sọ́nà kàga. ẹ̀rọ kí ni ìdájọ́ káfíńsì Ah, ah, gbogbo èèyàn wò pé ah, kíni eléyìí irú sébèrè wa lélẹ́yìn títí bí jẹun mọ̀nà dábí ń kọ́ mọ́ títí bí jẹun pé kíni àbẹ́yìn sọ pé sọ má títí bí jẹun àìmọ̀kániyá o má títí bí jẹun àìmọ̀kániyá o ọmọ nǹkan kan pa Islam yẹn àlejò sọlọ lọ́wọ́ àti sọlá máa fọwọ́ jẹun tó a túmọ̀ sí pé má títí bí jẹun kò túmọ̀ sí torí nù kùlù ìtayẹnu àlànù ìtayẹnu àlà wọ́n kó síbi ilé àwọn àgbàfára ikú ẹ má sì síbi jẹun ẹ̀wọ̀n kan bẹ̀ ọ́ torí ẹ̀ ní olùmọ̀wá àgbà Sheikh Al-Albani rahimahullah nínú tí àwọn silsilatul ahadith ad-da'ifa wọ́n mú àdìsí kan wá lẹ̀ wọ́n ní àdìsí mawdu' pé irọ́ ni wọ́n pa má nàbí sallallahu alaihi wasallam àdìsí yẹn sọ nípa pé ọwọ́ márùn-ún ọmọ ìka márùn-ún lànà Sheikh Albani wá sọ pé àdìsí yẹn àbí mọ̀ọ́dún ọ̀nì irọ́ ni. ṣùgbọ́n àdìsí tó wà sàhíì ní tó wà ní Bukhari àti Muslim tí anabi sọlá àti ọmọ ọ̀ka mẹ́ta ló máa fi ń jẹun. káfọ́ ọmọ ọ̀ka mẹ́ta jẹun eléyìí ló wà ní sunna. ó láwọn èèyàn míì àwọn ọmọ sádìsí ni irọ́ gbogbo ọmọ wọ́n máa wọ́n ní káwọn ká márààrún jẹun ọjà wọn láàjú káwọn òbí síbi jẹun lọ wọn ò sì kan ní dà láwọn wà ní Islam tó ti jẹun wà ní Islam tó ti ẹ kàn máa ṣe Islam tó ṣe pé ní kọ́nà ìdíjẹ́ wa ni wọ́n ti ń kírètì ẹ̀ àbẹ́sìn tó ṣe pé wọ́n lọ ń ẹ wàá mọ̀ mẹ́rin Sheikh Al-Albani wá sọ pé àìmọ̀kánì tó bá ti wá sọ pé má fi síbi jẹun kí lẹ́ ń lo àwò sí kí lẹ́ ń lo kọ́ọ̀pù sí kí lẹ́ ń sẹ̀ sí ṣe lọ́wọ́ yín. Pọ̀lọ̀ pé yé wa gbogbo ẹ̀ lọ́ọ́ kẹ́ dànù ẹ wíjẹ́ wọn sáà láti wọ ọlú ẹ̀ àwọn ti lo orí yín báírò gbogbo ẹ̀ kò síbi tó wà tó lẹ́ gbogbo ẹ̀ ní bábìlà ẹ̀ bẹ́ẹ̀. tòbẹ́ẹ̀ náà ni olùmọ̀ àwọn àgbà Sheikh Ibn Baz wọ́n ti wọ́n léèrè wọ́n ní kí ìdájọ́ ká máa síbi jẹun wọ́n ní ah, ah, ah, eléyìí nínú àdá kò sí síbi síbi ọ̀wọ́ rárá rárá rárá nínú àṣà àwọn èèyàn ni a ọ̀wọ́ rẹ̀ wọ́n lọ́ọ́ mà bọ́ọ̀ bá ní síbi tó fi jẹun máa fọwọ́ jọ dáadáa máa tẹ̀sẹ̀ rí lọ́mọ ọmọ pé àfi tí wọ́n sì ń bá tó mà bóyá ní oṣù àmà ọkọ̀ lọ́dọ̀ tẹ̀sẹ̀ rí ọmọ sọ̀rọ̀ rẹ̀ oníjọ́ lapa lára rẹ̀ ẹ wàá fi májẹ̀mú lélẹ̀ nítorí pé kèfèrí tẹ́ rí yẹn gbogbo ọ̀nà tó fi yàrá ń kèfèrí náà máa wá tá a máa ń kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ó lè pé bá ń gbé kìnnìkan lọ sọ́ọ̀sì ó lè pé kìnnìkan ìwùsọ́jú yìí lọ bóun náà wá wọ́n sá máa tíráì láti mú tí wọn náà má ka gbogbo àwọn nǹkan burúkú nǹkan díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí wọn náà fi di pé wọn náà bá wọn ṣe ó sì lè lé condition kalẹ̀ pé ń gbọ́tọ̀ bá free wọ́n ra ògógóró ìgò méjì òní wọn fi wẹ̀ ọ́ látòkè délẹ̀ àwọn bàbá rẹ̀ ó ti sọ fún wa kó dìgbò gbogbo kọ̀ ọ́ tòwò sì sínú pẹ́ lọ́kùn bá sọ̀ kan wá pé náà máa tàdúrà jọ tó bá ń firi o mùsùlùmí làwa o owó tó bá fẹ́ ní kò gbà o tò pẹ̀lú báyẹn lópin ìgbà tó bá ṣe é pé ẹni tó mọ̀ náà nù kò sí tó burúkọ kọ lọ́dọ̀ rẹ̀ àmọ́ tó bá jẹ́ pé àwọn kọ̀ǹdíṣìn táwọn náà fi lélẹ̀ tí ò ní bẹ́ẹ̀ sin wa jẹ́ òun náà bá lè bá wa mójútó wọ́n ní àwọn obìnrin tí wọ́n ń fi orílẹ̀ lọ sí skul àti pé ilé tí wọ́n lọ nǹkan láàyè tí wọ́n lọ sí jáàbù ìjẹ́ àwọn olóògbé bẹ́ẹ̀. àwọn akáàbí sílé ìwé tí ó fi lè lọ sí jáàbù àbí èsì kò sí kíláàsì ńlẹ̀ ìjọba sọ pé ẹ má lọ sí jáàbù àwọn á sì dáta lọ́dà nílẹ̀ ẹ̀fọ́ ọmọ sílẹ̀ èsì ò bá ní fún yín lápá ẹ̀fọ́ ọmọ bẹ́ẹ̀ á lè fi torí pàfẹ́ lọ skul pẹ̀sìn sí. sòtẹ́ mọ̀ pé wọ́n ti torí pé tó bá lójú lójú ti tí wọ́n ti fọ́ sọ ìsìláàmù ti gbà kò sì gbà káwọn sọ̀rọ̀ adada kò sọ̀rọ̀ adada kò gbà ká sọ̀rọ̀ adọ́mọ àtàkùn nípa fẹ́ lọ sí náà. ìyá ni pé tọkùnrin àti obìnrin ti ń kẹ́kọ̀ọ́. ẹ tó bá jẹ́ pé ọkùnrin àti obìnrin kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ tó ẹgbẹ́ máa lúpọ̀ mọ́ra yín ẹ̀jọ̀ ma míngù mọ́ra yín tí ṣètò àná fi máa bẹ láàrin yín tó tó bá ti mọ̀ bó ti sọ ààrẹ wá lọ tó ti lè rí bẹ́ẹ̀ sèyí tó bá jẹ́ pé gbogbo ilé ìwé ayé bó ti rí nù tó. ti ti pẹ̀lú ní ìṣedéédé tọ́nà ọba nípa ṣe láàrin àwọn ìyàwó ó ní í ṣe pẹ̀lú àlàáda ní í ṣe pẹ̀lú ti àlèfowórà nti ọjọmọwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàṣẹ tọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ nípa tó máa fún wọn lówó ìbùgbé tí wọ́n máa lò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ò lè ṣe dọ́gba láàrin wọn nípa ọkàn rẹ̀ sẹ́ni tó lè ṣe dọ́gba láàrin àwọn obìnrin lọ́kàn wọn náà lórí gbogbo wọn ọ lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n nìkan di lọ ìwọ́n dá lè má o lè má lọ́kàn rẹ fẹ́ràn lọ ṣùgbọ́n lè dé fáwọn obìnrin ẹni ọmọ rí so eléyìí ọlọ́run kò báyìí ní sọ̀rọ̀ láàrin ìjọba máa ń sọ pé sọ̀rọ̀ èmi ti fún èsì mọ́ lágbára lórí ẹ̀ wọ́n fi yàjẹ́ mi lórí èsì wà lágbára lórí ẹ̀ tí mi ò lágbára lórí ẹ̀ ìyẹn ọkàn. ìṣèjọba táwọn à ń sọ yìí nípa nǹkan àlè fowó rà àti owó ọjà lórí gbígbọ́ bùkátà kálukú pẹ̀lú tí n bá ń fẹ́. ìyàwó kan wà nínú àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin tó ní tó ṣe é pé ní tí wọ́n fi tọ̀ dàgbà òun náà nìkan máa jẹ láǹfọ̀n ọmọ oúnjẹ ní ìjẹsẹ lẹ́yìn lọ a sì máa pé ń bẹ́ẹ̀ ní ètò tí wọ́n ti mọ oúnjẹ wa tòótá bá ra àpò láǹfọ̀n sílé fún gbogbo ẹni mọ́ náà wà ní ten thousand ọ̀kan sì wà tó yẹ pé títọ́ tí wọ́n tọ̀ ọ̀hún tẹ̀mọ́bítà náà ní gbogbo ojoojúmọ́ o sì mọ iye owó tí ọjà gbọ́dọ̀ kù rẹ̀ tọba ló ju wọn irú láǹfọ̀n yẹn lọ́ọ́ rà wá fún ní tẹ̀mọ́bítà pé tí kálukú ń fẹ́ lára eléyìí ni wọ́n ń pè ní ìṣèdọ́gba. ọ̀bẹ nínú àwọn obìnrin yẹn ẹni tó ti pé láyé rẹ̀ kò sùn lórí bẹ́ẹ̀dì kò fi ṣe kà àmọ́ bẹ́ẹ̀ ti tírìnì rẹ̀ ni pé ẹni náà ni. gbàtó sì délé ọkọ ó lẹ́ni náà ni. wọ́n á fẹ́ lọ rẹ ní olówó iyebíye wá onírara irú ìta máa fọwọ́ ọ̀hún bí máa gbó mọ́yàn lásán tí wọ́n bá ti rẹ ní tiẹ̀ fún kò sì ṣe dọ́gba. ẹni tó ṣe pé bẹ́ẹ̀dì ń tiẹ̀ wọ́n ra bẹ́ẹ̀dì pọ̀sẹ̀ lọ́rùn fún kò sì ṣe dọ́gba. ọ̀fẹ́ ra sọ fún wa afẹ́fẹ́ nìkan ló ń fẹ́ ru rẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta ni ìfẹ́ nìkan sì ń fẹ́ ọgọ́rùn-ún mẹ́fà ni náírà tó bá ti ra ti kálukú fún kò sì ṣe dọ́gba. ìwà ti pé a ṣe ẹgbẹ̀rún mẹ́ta lè ti léyìí ọgọ́rùn-ún mẹta lẹ́ra tèmi ẹ mú láàrin wa láìláì kò tó lè rí gbà lọ́wọ́ mi torí pé nítorí ọ̀sọ̀rọ̀ ńkọ́ ìmọ̀ràn fún eléyìí ni wọ́n ń pè ní ìṣèdọ́gba nínú ẹ̀sìn ti pọ̀ láti àìṣèdọ́gba wà mọ́ kò fún mọ́ ṣùgbọ́n wàá dọ́wọ́ àwọn obìnrin kan àwọn ọkùnrin wọn àwọn obìnrin máa mọ́kọ́ ṣìṣe wọ́n sọ ọkọ dẹni tí ò ní làákà ìmọ̀ lẹ́yìn ìgbà tó ti ní làákà yìí wọ́n máa dá sí bá ti bò yìí nígbà tó sọ pé ẹ̀sẹ̀ lé lónìí orí ìyẹn tí yóò ti bá mú wa lọ́wà tó ti rí mú wa lọ́túnla ìgbà tó rí mú wa tẹ ẹtún wí mi wọ́n wá jẹ pé bàbá tí ò rí kan mú gbọ́ má níta àwọn obìnrin lọ sọ yẹ káwọn obìnrin tí wọ́n lọ ṣe sùúrù fáwọn ọkùnrin wa nítorí àwọn bá bá pèsè fọ́kọ́ ẹ máa bá ti sùúrù pẹ̀lú ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kó gbogbo nílà aka ẹ̀ máa mọ wà lọ́dọ̀ kọkọ̀rọ̀ gbọ́ mọ̀mọ́ kúkú dáa ju lọ́kọ lọ. nítorí pé tó bá rí pélé bàbá rẹ lọ wà wà gbọ́kọ̀ bá kún gbé ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan láàrin tí wọ́n máa ń sọ bọ́ǹbù rẹ̀ lù ọ́ èèyàn fẹ́ lọ kó sẹ́nu tirẹ́là ikú tí ló dé tí wọ́n lọ yẹ ọkọ tó fẹ́ yálé mọ́tò. tó ọlọ́run ti fi ọ̀rọ̀ ó pé ọdún kan wà ní bàbá rẹ̀ lọ. láì sí àwọn ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ sí ìdájọ́ nìkan. àwọn tí ì ṣe nìkan o ẹlẹ́rìí gbọ́dọ̀ wà lẹ̀ because nǹkan jẹ́ má bẹ obìnrin òfin tó dé pọ̀ nígbà tí pé bàbá ti rí bàbá ìwọ ọkọ náà ti gbàyàwó ẹ wá túlẹ̀ ta lọ́mọ pẹ́ fẹ́ ra ní ẹlẹ́rìí gbọ́dọ̀ jẹ́rìí ẹlẹ́rìí gbọ́dọ̀ jẹ́rìí wọ́n láwọn aráwọn àdìsí yẹn kò fẹsẹ̀ nílẹ̀ ìtọ́ fẹsẹ̀ nílẹ̀ wà a sì sọ pé nù ní sẹ̀ríà ájẹmú dẹ̀lílì mu'ayyani la yastalzimu ájẹmú madlulin mu'ayyan ẹ̀rí kan fẹsẹ̀ nílẹ̀ kò túmọ̀ sí pé ntẹ́rì yẹn tọ́ka sí kò lè fẹsẹ̀ nílẹ̀ tọ́lẹ́rì mi lè wà àìkòsì má kò túmọ̀ sí pé kò sí torí jẹ́lẹ̀ àgbọ̀dọ̀ pa afẹ́yàwó láì jẹ́ pé ẹlẹ́rìí jẹ́lẹ̀ láì jẹ́ pé ẹlẹ́rìí jẹ́lẹ̀ ẹlẹ́rìí tó dúró déédéé tí èdè kò tí ì rán àpò tí ì lè jẹ́rìí fún ọ láì jẹ́ kó sojú wọn tó bá fi ọlẹ́rì sọpá ti fẹ́ ra wa ẹnu pé kò sojú rẹ̀ tó bá sojú rẹ̀ àbúrò ṣẹṣẹ lọ́sọ́ fún ilé ìjẹ́ kò ti jẹ́rìí. ó tún ti pẹ̀lú tó máa ń ṣẹlẹ̀ nínú ẹbí kí ni ìdájọ́ káwọn ohun tí ìwọ̀n Yorùbá fi ń rìn rẹ̀ gbogbo wọn. ti àǹkọ̀rẹ́ kájú kò wọ́n gbilẹ̀ fún àtìmọ̀ àwòrán kú wọ̀ gbogbo àwọn fíìmù tẹ rí yẹn wàá pa àwọn fíìmù yorùbá yìí máa padà parí sí pé nínú kí sọ pé àwọn aláwo ni wọ́n lépè àbí kí wọ́n parí rẹ̀ sórí pé ṣọ́ọ̀ṣì ló borí. tó lẹ́yìn náà àwọn olùmọ̀ wa sọ pé nítorí lè má burú ká máa wo fíìmù kò ní kó jẹ́ pé òdodo ni ẹ̀sìn mọ̀ pé kò sí fíìmù kátà ń gbé kalẹ̀ àti lórí rọ bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ tí wọ́n sọ pé lè lọ́pọ̀ ilé ni àtọ́kọ̀ àti àwọn ará wọn ìrọ̀ nìkan láti yọ ọ̀rọ̀ kò lọ kò dùn. wọ́n ní sani sindir ó ní alimunafi munafi kan wọ́ọ̀hìrì nìfà ẹni tó jẹ́ munafi kì ṣe munafi sì rẹ̀ hàn dáadáa ó ní wọ́n pè ní sindir kan. wọ́n ní sábà ń kásíra àgbáwọ́ láàmú ọmọ ọ̀rọ̀ síra ò là ń kà síra ò là ń kà dáadáa ìta gbogbo síra fífi wọn kọ́ lórí mẹ̀gáìdì tí wọ́n ń ka síra fífi òní máa aha pété owó ni alimẹ́dhàb tá a máa fi ṣe sátúwá nínú mẹ́dhàb kan gbogbo tí ràdà wa fẹ́ kà láyé ká kọ́kọ́ ka al-muqaddima introduction tó ń kọ sí bẹ̀rẹ̀ ìwé ní ká kọ́kọ́ máa kà nínú introduction yẹn onítìrọ̀ ṣàlàyé ara rẹ̀ fún wa kí ni mo fẹ́ kó jọ nu síra yìí ṣé ibà yẹn ló ti mà níjú wà wáyé ṣùgbọ́n àwọn tíra kan wà tó jẹ́ pé ó ti hàn sí gbogbo èèyàn kò sí ń tọ́pa mọ́ bẹ́ẹ̀ níbi tó bá jẹ́ Mukhtasar Khalil lẹ́ránkà ètò dájú ni pé gbogbo ń ti sọ fún yín oná ní madhab tí wọ́n ti ń ṣe fatiwa ń tó wà nínú Mukhtasar Khalil àwọn ẹni tó dé nígbẹ̀yìn ìgbà nínú àwọn màlìkíyà ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n máa fi ṣe fatiwa. ṣùgbọ́n àwọn kankan wà tí ó hàn sí Khalil náà nínú síra yẹn tó bá bọ́rọ̀ débi kan yọ sọ wípé tọrọ tó dọ̀nù pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀bọ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ ṣé bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ kọ́ òun gan òmù kan tẹ̀léyìn ibẹ̀ làwọn ẹni kan ti sọ́rọ̀hù rẹ̀ làwọn ti wá wá àwọn òmù kan nínú gbogbo eléyìí. tòtàbá fẹ́ ma al-mashhur tó bá jẹ́ pé lọ́dọ̀ àwọn muta'akhirin ni tábà ti ka Mukhtasar Khalil àtàrà rẹ̀ ma èwo ni madhhabul Maliki nígbẹ̀yìn gbà náà gbogbo mọ́dàbù kọ̀ọ̀kan náà ló sì ní tiẹ̀ tó bá ti mọ́dàbù àbí hanifa ni rahimahullah àwọn tíra kan wà tó ń pè ní kútùbù rọ́ọ̀hìrì rìwáyà àwọn tíra tó sọ àwọn rìwáyà tó zahira àwọn náà ní tíra tí muhammad ibn hasan al-shaybani kọ gbogbo ńsọsọ ń bẹ̀ ní mọ́dàbù àbí hanifa tí ọ̀rọ̀ kan bá takò nínú tíra ní ibi tá a padà sí ni tó bá wá jẹ́ pé mọ́dàbù ni gbogbo tí wọ́n bá ní sáfẹ̀ẹ́ sọ sí ìṣe bíi eléyìí ni mọ́tò àbò sáfẹ̀ẹ́ ọ̀rọ̀ tó sọ kàn àyàfi nínú àwọn màsáìlù kan eléyìí tí ìmáàmù Nawawi yọ sọ́tọ̀ tó bá wá jẹ́ pé mọ́tò àbò ìmáàmù Ahmad ibn Hanbal ni èyí léyìn gan ni wàhálà wà ń bẹ jù nítorí pé nínú mọ́sálà kan ó lè sọ̀rọ̀ oríṣi mẹ́wàá èwo ni al في معرفة المذهب síra yẹn ibẹ̀ láti máa ma kí ni mazhabu ahmed nínú gbogbo nǹkan tó bá mọ́rọ̀ wa sọ gbogbo tí ahmed sọ yóò wá sọ pé ní mazhabu lágbájá tàmẹ̀dù pé omi ní mazhabu ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọn ò ṣe tó sọ fún wa ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ibi máa ma nígbẹ̀yìn ayé òun náà ní ká ka ma lọ́dọ̀ tíra kan wà tí ìmáàmù ibn abdulbar kọ wọn pè ní kíni alikaafi fi fiqhi ahli al-madina al-maliki ìbẹ̀rẹ̀ láti mama madhab tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ti gbẹ̀yìn ayé mukhtasar khalil ọgbórí má gbogbo àwọn tíra yẹn lọ́wọ́ tó ṣùgbọ́n nígbà míì àwọn màlìkí yọ sọ fún ọ ìmọ̀ nínú khalil yìí wọ́n sọ yìí pé eléyìí ni al-mashhur ọwọ́ àtakò àrọ́ọ̀jẹ̀ wọ́n sọ pé lè lọ gbajúmọ̀ jù ètò ti gbajúmọ̀ jù lọ́yẹ̀ kí wọ́n máa fi ṣe fẹ́tọ́wá wọ́n wà lọ tako àrọ́ọ̀jẹ̀ ètò tẹ̀wọ̀n jù lórí rẹ̀ ìdá tààrọ̀tọ̀ lẹ́sùrù ọ̀rọ̀ọ̀jẹ̀ bí màá yẹ fún mi tọ́wọ̀ nígbà tí ètò gbajúmọ̀ jù tó bá tako ètò tẹ̀wọ̀n jù èwúlẹ̀ máa fi ṣe tẹ́lẹ̀ yẹ̀rù màsáìlì walhamdulilah ẹnìkan ti wá kọ síra nípa rẹ̀ nísìn nínú àwọn olùmọ̀tọ́ wà ní imarat المسائل التي خالف فيها المشهور الراجح في المذهب المالكي òun lájà láàrin méjèèjì. Bọ́lá ìgbà tó ọ̀rẹ́ ṣe lọ́dọ̀ sí fún àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́. ìyá ìgbàlódé sàárà lónìí. bí alákọ̀ọ́kọ́ wọ́n ní ẹgbà tá a bá ti rìn káàdì ìyá tó lè kóra ọ̀rọ̀ sí rẹ́gísì àtọ̀sí kọ́tùmárì lẹ́gbẹ̀ẹ́ bá yíṣọ́ àti kéèkì. àwọn tó bá ń pè é jẹ́ jókòó ṣe ti ìsìláàmù wọn eré lẹ̀ máa ń ṣe. ẹ̀ ń tara ẹ̀ pàdé àwọn bàbá bàbá màmá màmá jọ pé lórí pé ẹ dírámà. àwọn tó bá gbé ìjìnlẹ̀ bá so kí ومن أحسن من الله حكما لقوم يوقنون tòkínú ló jẹ́ àti islam sílẹ̀ kẹ́sì ráàyè jẹ́ àti máa lọ kóòtù rẹ́jísítì pèsè. ọwọ́ òwe ẹ̀rí kan máa ti fún yín jọ́jọ́ ìṣègbéyàwó àníjì ó náà gan gbogbo ẹ̀fọ́ maritis náà ni ẹ bá ti gbélé ó ti tó àníjì sẹ́nu. dókítà ọ̀sẹ̀ tó parí wọ́n ní ìjẹ́ àwọn olùkèsè nílé ìlú ojú omi mùsùlùmí. dáadáa ń gbàgbé ìdókòwò wọn ni kò sì dìlẹ̀ ojú obìnrin tó gbìn kìí ṣe سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك